ṣe bí gbogbo abiyamọ ló máa ń gbàdúrà wípé káwọn ṣòwò ọmọ káwọn jèrè kọ́mọ yẹ kó yanjú kí ló dé tó jẹ́ wípé ọkọ ṣoṣo tọ́wọ́ ọkùnrin náà ló wá jọmọ ọbànújẹ́ fún mi. wèrè ni o get her out. mọ́mí. àṣà nìkan tó ṣe ọdẹ orí. It's not the end of the world. tí máa ń gbọ́ ti pẹ́. I just don't believe. Wọ́ọ̀dù arábìnrin ẹni tí mo sàn kò sí any improvement. We will understand the potential at láti sọ. Ẹ̀yin eléyìí náà you pẹ̀ ẹ̀yin eléyìí ò nà máa gbọ̀. Ó ti yá òye. Àyí bí ẹ̀dọ̀, ó lè sọ òun get it wrong. Kí ni mo fi ṣe? Ṣé o ti má worry tẹ jàre okay i'm good. no no please talk to me what's wrong. you need to face the reality of life. Don't do you about let me let me deal with that. that's why i let teach you lesson. teach this thing. No. ọlọ́run wàhálà yìí ti You jù fẹ́mi mi wàhálà yìí ti pọ̀ jù. you? ìdèbí tí àdúrà wa ti fẹ́ gbà nìyẹn ẹ jẹ́ ká kọ̀ntínú láti máa gbà á. ó yàrá that mi náà. ó máa lóko yàrá fún mi. That is me. ẹ mọ nǹkan tá a máa ṣe ṣe níbi tọrọ dídúró yìí ẹ wo máa lọ bá fúnra rà mí gbogbo tó tó bá ẹjẹ kó fi pa ẹ wo ìbá àgé mi jẹ ṣe ìlú mi kọ mi. ojúbọ̀rọ̀ kọ́ la fi ń gbọmọ lọ́wọ́ èkùrọ́ ohun gbogbo kan lọ̀rọ̀ yíyanjú ara tí ò bá balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lélẹ́dùn wá fi fún Àbíkẹ́ òye. tó ń wà bíra rẹ lérè pé ṣáàpẹ́ mi àbí bójì kàràǹgídá ṣó o lè dúró bóyíwọ́ láyé yẹn rí ìbéèrè yìí á ṣì lójú láti súnrakì torí láyé súnrakì ó ẹ̀tẹ̀ rèé o. bone leg make i go crazy I'm say sure for you i be make i withdraw money wawa oroma oroma no go down break it eh hi bow hi can i know you can i meet you what's your name you look gorgeous hi can i know you can i meet you what's your name you look gorgeous Darling. You, of course. I like your wig. It looks more like a gigi wig that you used to sell in a gigi. but don't worry. If you're one of my wife family, I will have to invest in your life as well. You will look glitter in your life. One second, pardon my of my mind. ti wọlé ṣe, ṣe àwọn tí ò wẹ̀ tó ń dán. sista mi kí ló dé tẹ máa ń ṣe báyìí lóòótọ́ mo mọ̀ pé nice ẹ máa ń fẹ́ kó àwọn èèyàn mọ́ra ẹ máa ń fẹ́ dá àwọn èèyàn kan máa jàǹfààní yẹn nǹkan kan ah, tẹ wá pé máa ṣe bẹ́ẹ̀ kò wá ń ṣe bí irú dispatch rider yìí eléyìí kọjá àyè lélẹ̀ náà ah, ẹ wo bó àyè tí wàá gbà ẹ wo báyìí ṣe gbà tó torí pé ẹ ń ṣe lálejò tí wàá nà sọ òṣìkalẹ̀ sórí tébù nígbà yìí. hello stop it you are mixing it who is the why you can't pimp me anyhow. Abike Abike calm down ṣọmọ pé mo pè é wá síbí báyìí kó lè wá meet ọkọ mi ni. àbí so má insult ẹ náà ṣòro jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí. My prime minister. Mm -hmm. His Excellency, His Majesty, Honorable, Doctor, Igwe, the tallest man in Africa. Oh. Ìfẹ́ mi lójú kò ọkọ mi tí mo ní kó wá mi. Ẹ̀tún ah, kí ló ń ṣẹlẹ̀ sí yín náà? Kí ló mú yín? Ah, àtìgbà tẹ́ ń ka gbogbo ẹlẹ́sẹsẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo ti ń wò gbogbo ẹ fẹ́ já sí eléyà àjàkálẹ̀ àrùn yìí lè pè lọ. Ah, ah, stop it. abike ah, eh, abike mi láìpẹ abike mi láìpẹ abike me? láìpẹ no lọ sísá mi ìjọ ẹ má fojú mi rẹ dẹrẹdẹ lẹ́yìn ẹ má ìjọ torí Ọlọ́run kí ló ṣẹlẹ̀ náà ṣó ti le tó yìí tẹwà tẹwà sọ wípé ẹ desperate ẹ ń wọ́pà bẹ́ẹ̀ lórí ọmọ ṣé wọ́n ṣe lè yíra gàdàdà tó kókó sápò ẹwà yìí. mi ò tiẹ̀ wá desperate ọlọ́run kan bá mi taari olólùfẹ́ mi ìdùnnú mi ayọ̀ ayé mi olùṣèkínní yẹn fún mi ọlọ́run kan bá mi taari ẹ̀ wá ni. lélẹ́ẹ̀bí okùn dòrò. bẹ́ẹ̀ ni àwọn olóhùn mi dùn eléyìí múnú yín dùn ah, ah no no no no ká ah ẹ dójú tì mí láíláí kò gbọdọ̀ jẹ́ bẹ́ẹ̀ eléyìí tó dàbí oní covid. ètò mi báyìí ètò mi ò lè tèkè àbíkẹ́ mi ò lè tèkè kí ló dé má ìsọ̀tọ̀ kan mi náà kí ló kàn ẹ́ choice mi ni o lè má bá mi gbà bẹ́ẹ̀ tó kí gbogbo nọ́ọ̀sẹ̀ tó ń sọ yìí. láńjẹ ọlọ́mọdé kí gbàgbà kú bàtà kí ni. will you stop will you stop asking me kí ni. ọgbẹ́ni màdáyé wọ́n ṣàjẹ́ fún ẹni tó ń ah, ṣe. níbo àbíkẹ́ wo ṣọ́ọ̀rẹ́ omi ò fẹ́ omi ní gbogbo yìí náà. ẹ bó ṣe yìí náà àbíkẹ́ mi ò láìṣe choice mi ni o lè má bá mi gbà bẹ́ẹ̀ ni. láńjẹ láńjẹ mi kọ́ ọlọ́mọdé kí gbàgbà kú bàtà abẹ́lé abẹ́lé tó wà covid. Ah. láyé láyé. ẹ má pọkàn mi covid i don't like it it's not nice. ẹ mọ̀ fọ ẹ mọ̀ fọ ṣe ó dàbẹ̀ ni pé mi ò pé mi ò rò pé ẹ lójú ọjọ́ rere nígbà yẹn ó rà pé ẹ̀ jí rere ah ẹ wo sita mi mo rí pé ẹ jí mi lẹ́yìn. n wọlé mọ bí tó bá jí sọgbọn lọ jí rẹ jí rẹ ẹ fi mí sílẹ̀. ṣe ọjọ́ tẹ bá ti jí tẹ lọ́kọ̀ gidi tẹ fẹ́ kí mate ẹ pè mí padà máa. o oh, ní choice ẹ ti máa fẹ́ ló ti jókòó. láyé o oh, ní choice ọkọ mi fẹ́ bá mi fẹ́ lọ́jàkálẹ̀ àrùn. will you stop will you stop that kind of thing. ọjọ́ ọlọ́mọdé náà ti lọ́kọ̀ kẹ̀kẹ́. àbíkẹ́. like she don't accept me. she will. what what is a name. it's a matter of time she understands. it's a what. somebody that you love even in your family if you didn't seek their break life check on them people are going through a lot depression is real people are dying every day Like a lot is fishy. Ah, eh, ọdún. Yo. Báwo ni? Ah, ilé ayé ń ta mí lójú. Kí ló dé? Ṣáàbọ̀ ní kí ni ilé ayé ni? Nǹkan tí ayé fi ń ta lọ́wọ́ ìró ta ju àbólíkì lọ. Kí ló ṣẹlẹ̀ gangan? Ibi o lọ ń kọ́, Eku òkè bí eku eku ti ti ẹnu bọ super glue. You cannot believe when I got there. Like a normal person, like a human being ìyàwó mi ti tẹ́ mi sí fàájì you know she accepted me with everything ìyàwó mi fẹ́ mi fẹ́ ṣùgbọ́n mi èmi náà fẹ́ fẹ́ ṣùgbọ́n ẹ̀ but àbúrò ìyàwó mi kọ́ dé all of a sudden ó kọ́kọ́ fi wíwé ọmọ ẹrú hmm? ah, ah. ó ní ọmọ ẹrú ọmọ ẹrú dọba ìgboro demilade ó ní what mo ní what are you saying ó change ẹ̀ mọ́ mi lọ́wọ́ i thought she was playing ó lé mi ò lè fẹ́ gbọ́n òun pé mo jọ rider ah, ṣé party rider irọ́ o ó ní ọlọ́kadà rider ni mo jọ àwọn dispatch rider later tó wá lọ tó tó padà dé ó lé mi èmi o mo jọ àwọn ẹbí ọlọ́kadà n tó ń try láti sọ nọ́ọ̀ṣẹ̀ ni pé mi ò lè fẹ́ gbọ́n. o ò lè fẹ́ gbọ́n like i'm i'm i'm i'm i'm i'm short of words. bọ̀ kí ló dé tó fi sọ bẹ́ẹ̀. ìyẹn ni mi ò mọ̀ ó lé mi èmi pé èmi bóun ṣe ń wo èmi pẹ̀lú àǹkárá like my life is not pure. sori sori sori ngbà mi ẹ àwọn nǹkan wà tó yẹ pé àwa gan máa ń fojú rí fúnra wa. ok o ti understand. ok because bí ọ̀gán ṣe ń ṣe yìí ó lè fa a lot nígbà tó débẹ̀ ṣé kò yẹ kó o ṣe wọ́nranwọ̀nran lọ́hùn ṣá. no i don't pẹ̀lú ilé. no no no no no i wasn't act this way when i got there frustration ló push me sí nǹkan tí mo wà yìí depression ló push me sí like i like i was frustrated she make me angry crazily she underrate me. Ah, ó ti tó wọ̀ náà ah, gbogbo ètò ìṣe yìí gan-an wọn ò ní fún ẹ lọ́mọ náà wọn ò ní fún ẹ lọ́mọ náà ah, èmi ò fẹ́ gbogbo yìí rádaràda tó ń ṣe yìí o. nǹkan tí mo fẹ́ ṣe ni mi ò mọ̀ ní mo ṣe. kí ni ìyàwó ẹ wá sọ. kí ni o sọ ìyẹn love me ó fẹ́ mi mo fẹ́ ẹ àbúrò ẹnìkan ló fún mi ní issue báyìí like the way i'm seeing things eléyìí fẹ́ scatter marriage wa ni. marriage wo ọmọ tó ṣùgbọ́n wà lẹ́tí ronú marriage di level yẹn náà. àyìn tó ti conclude lọ́kọ̀ ẹ̀ pé fẹ́ fẹ́ marriage nìyẹn you eh. see your future partner like a marriage. Eh. yeah like um, but eléyìí sì ó ti wá wà frustrating ni mo ṣe ní kí wọ́n bá. ẹ eh, ǹgbà tó ti rí bẹ́ẹ̀ yẹn tíyàwó tiẹ̀ ti gbà tó ti believe pé. Hmm, pé we are one so èmi ò rí nǹkan tó bá rí mẹ́ jẹ́ kóun máa gbóhùn tiẹ̀ ariwo ọjà lásán ni tiẹ̀ yẹn ẹ má wò rárá ẹ má wò ọ̀dọ̀ rárá. kí n máa fẹ́ ìyàwó mi lọ. ẹ nà. why you thinking like this. like how. like someone that is mixing paint apoda you are thinking like apoda. bàbá ẹ la lọ́yọ̀ ó dà nkórí ẹ don't even go there don't even go there. what are you saying ó dà pé orí ẹ ò pé last born Mariam la pọ̀dà orí ẹ ò dà ó dà ó dà ó dà pé tiẹ̀ fẹ́ lọ́ṣà ṣe èmi tó o pé mo ti ń bẹ̀rẹ̀ nọ́mbà miriam lọ́wọ́ ẹ̀ látọjọ́ ẹ tó fẹ́ fún mi. o lè rí gbà. mi ò lè rí gbà. o sì máa rí gbà. kò sí problem má wọrí ṣé bí ìkan náà ni mo lè lọ bá tiẹ̀ jẹ́ lọ́dọ̀ ìyàwó ẹ̀ gẹ́ni. wọn bí ẹrẹ. mo lè lọ. tó bá tíṣà ẹ̀ wà kú. mà pa yes lọ bèrè mi ní olùsílù takarena tinubu tom jones woro tí woro woro yà á jẹ lẹ́kọ̀ọ́ wọ́n mọ̀ mi frustration ló gbé mi kó lẹ́kọ̀ọ́ tí mo gbé mi dádùgbò yìí mi ò súnmọ́ nínú ayé yìí ṣé nítorí pé mo ti wà lálàǹkárá inside Lagos gangan ni mo wà ọmọ ojú Èkó gangan ni mi yes the way you are thinking it's you you are you oh God oh God oh God don't you know ìyàwó burúkú ṣe fẹ́ bọ̀ àná burúkú ò ṣe ní hmm. ìyàwó mi ló fẹ́ràn mi tí bá ní kí n lọ fẹ́ táwọn àná bá lọ ń fọ́gbò lọ́jọ́ iwájú ńkọ́ hmm. táwọn àná bá lọ ń da nǹkan rú hmm. táwọn bá lọ ń ṣe nǹkan ńkọ́ but the way you think like your brain is under your I don't know I don't know you somebody in this life somebody that you think eh, his life is better tell him your story mm. to advise you mm. the person life is not settled like him now your life is not settled. láì life. bàbá yóò settle. tí láì bàbá settle ni o ní advice mi pé kí n mú bọ̀. láì bàbá yóò settle. má lo sọ́dọ̀ bàbá mi sẹ́. sori bóyá ń ṣe ló jẹ́ kémi bẹ̀ ronú bẹ̀. because bó ṣe ń lọ yìí frustration lè pa ẹ lò. frustration cannot kill me. ó lè pa ẹ. he cannot kill me. pẹ̀lú bóyá ń ṣe yìí. i'm not frustrated i'm just depressed and it's a small thing. Ah. yes the marriage ìkọ̀tútù tí mo mú sínsìn frustration ma o ma o ma suppress eh. like i would have killed a lot. Okay, mo ti gbọ́ jẹ́ kí n tún gbé gbà bí jẹ́ ká lọ bá àbúrò ìyàwó ẹ̀ jẹ́ ká lọ bẹ̀. èyí tí mo sọ pé ó ń fi mí wé. jẹ́ ká lọ kátà bá débẹ̀ ó lè gbọ́. ká pé wèrè lọ́kọ ìyàwó nìyẹn. ẹ ẹ nàún wọn lẹ́yìn tó bá fẹ́ bẹ́ṣù jẹun síbí ẹ máa gùn jẹ́ káà náà ti pìpì alẹ́ dé ká lọ bá. níbo ni mo ti fẹ́ order long spoon. mi mọ òrèbè lọ jumia wọn kò tún sọ pé ojú rider náà tẹ́lẹ̀. ogun so you see like I could have killed a lot. killed. killed. or alone. killed. àbíkẹ́ kí ni ń tó ṣẹlẹ̀ ẹ̀gbọ́n ẹ lóhùn rọkọ tóhùn òun tóhùn fẹ́fẹ́ ìwọ wà ní dẹ́dẹ́ ọka onítọ̀ irọ́ ni kọ̀jọ́ kọ̀jọ́ra wọn dákun èwo ni ẹ̀yìn gbàrà mídẹ́lẹ́rù òtí tí wọ́n kọ̀ tó lórí ọkọ tó ọkọ wálé tí kàn dúró lọ́wọ́ ẹ láàárọ̀ ó dúró da lẹ́rí òun wá jàjàrí olólùfẹ́ ti ẹni eh, is your choice is my lover ọ̀wá ní rárá pé kò gbọ́dọ̀ fẹ́ kí ló ah bàbá mi ẹ ká ẹ náà ẹ stop ẹ náà ẹ ṣe báyìí náà búburú lẹ́nu abọ́ rẹ̀ Ah, ó pọ̀ ó pọ̀ fàbọ̀rẹ̀ yín kí ló ṣẹlẹ̀. ọ̀dà ah. n tó ṣẹlẹ̀ gangan lèmi fẹ́ mọ̀ ah, tí n bá tiẹ̀ tí tó bá tàbí kẹ́ bá má mú bọ́ báyẹn ṣé ṣé ṣé wá ṣé wá yẹ kẹ́yìn máa sọ síta. jẹ̀bùrẹ́ jẹ̀bùrẹ́ máa dùn ṣe rí nǹkan tèmi ń sọ ni pé ojúlómọ tó yọnu bọ́bọ́ yóò bí fìtì ẹ̀gbọ́n mi wọn ò tiẹ̀ jọra wọn rárá wọn ò súnmọ́ra wọn tẹ bá rẹ́ni tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀ tẹ bá rí iṣẹ́ ló dàbí èyí tó ń yàgbé ọ̀rìn okùnfà kò bọ́ sí rárá kò dáa rárá kò ṣeé rí mọ́yàn ah ẹgbẹ́ ni na ọ bọ̀bọ̀ yẹn oh no irọ́ irọ́ irọ́ irọ́ bá mi ẹ wò mo mọ nǹkan tí mò ń sọ. bá mi ni ò láìkẹ o mi ò láìkẹ o tó lè jókòó mi ṣe fẹ́ sọ̀rọ̀ o. ìgúnlẹ̀ tọ́gbẹ lágbẹ̀jù tí wọ́n jọ jára wọn lẹ́ ń gbà tó kọ́kọ́ fẹ́ òun lọ́gbẹ̀jù náà mi. ṣé lè tó fọdún mẹ́rin ṣòfò ọdún sùn. ẹ ti ń lùlù tó lóun. ó ń lùlù fún kápọ́sì ìyẹn náà gbẹ lórí ó gbẹ lọ́rùn báyìí náà ni bọ́ọ̀tì yẹn sì bẹ́tà tíyàn bá tiẹ̀ ní gbogbo nǹkan ó lẹ́dúkéṣàn ṣẹ́rí wèrè tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ kò ní nǹkan kan kò ní education kò ní lárí kò ní future kò dá ó dàbí ajá ilé gbọ́n ni kò tiẹ̀ bọ́ sí rárá rárá èmi à irọ́ o irọ́ o. ọkùnrin kan ẹ ṣebí mi ni mo fẹ́ fẹ́ ṣebí mi tó sọ pé kò lẹ́ education yìí every time tó bá wá sílé mi òyìnbó ló máa ń sọ ah. ó máa ń fo òyìnbó báyìí bí ọ̀pẹ rẹ̀ ni ṣe ti òyìnbó yẹn gangan ó ṣe pẹ̀lú nǹkan tí mo kọ́kọ́ ṣe kọ́kọ́ jí fún náà ah. so kò kàn ẹ̀ náà ṣebí mi ni mo fẹ́ fẹ́ ó jẹ́ fi mí sílẹ̀. pẹ̀lú gbogbo òyìnbó lábú tó ń sọ fún yẹn èyàn lẹ ń pè lóyìnbó. àbíkẹ́ ó ti sọ pé choice òun ẹ̀gbọ́n ẹlẹ̀ jọ́ fẹ́ lé ní tí ò ní fún ṣọ́ọ̀bù. ẹ bàbá bàbá mi ẹ tú dànù kò ní wọ́ọ̀kì kò lè work mi ò ní gbàfẹ́. ẹ wo mi ò ní gbà kò lè work. máa ń jà rẹ gbàgbé mi. kílẹ̀ sọ bá mi ẹgbẹ́ mi ṣe é jà rẹ ẹ ṣe mí. àbíkẹ́ máa ní kò lè work. ṣé àbíkẹ́ ṣe mí ẹ ṣe mí ẹ ṣe mí ẹ ṣe mí ò ní fọwọ́ ẹ ò ní fọwọ́ ẹ sì mí ò ní gbà ẹ ò ní gbà wọn ní jọ́sí owó ò ní jọ́sí wọn ní wálé mi ò ní gbà mi ò ní gbà ó lè ẹ ọkọ ẹ kí ló ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà. Oto níwájú adájọ́ mi mo pé ọ̀dà o tètè dákẹ́ ẹ kọ́ntínú padà go. ṣọba gbọ́ ṣọwọ́ yóò ní gbà nínú òní gbà ọkọ mi ò mọ ọkọ ẹ ọkọ ẹ ọkọ mi. rà á apá ah rubbish rèé o rubbish rèé o ṣótán ṣótán kí ni ìyá ń jẹ kí ló wọ kí ni kí ló wọ kí ló wọ ọwọ ònífọ kó fún ọwọ ònífọ kẹ ṣe fọ ìfún fọdà wọn ṣe ọdà wọn ṣe ọdà bàtà ni ṣe fún ẹbú wò yí àlọjà kí tó ni kí ni ojú ọjọ́ ojú ọjọ́ òyìnbó kí ló wá ṣẹlẹ̀ àwọn ìlú yẹn bọ̀ mọ̀ pé mikro náà ń bá mi fà lọ́wọ́ mo fa tèmọ́ ní fọ gbogbo àwọn àtọ̀ yìí ṣé wà bàtọ̀ yìí lẹ̀ káwá wọn lọ sí kíní kan kó ló wá bẹ̀rẹ̀ sí ní ọ̀rọ̀ ìlú yìí ṣe wáyà sẹ̀mí ń ṣe ẹ má bínú ẹ má bínú ṣe rí gbogbo nǹkan tó wà lẹ́yìn ló ṣe ṣe rí òun ti ṣàlàyé àwọn kọkọ fún mi. pé kí ni. máa wò pé ah ká wá time láti wá rí yín because I ní láti bẹ̀yìn tẹ́lẹ̀ ẹ̀ mímí but ẹ jẹ́ introduce ara mi fún yín èmi ní Gaji tó máa ń pè ní Gaji ọkọ àwọn ọmọge all over the world ah. àbí understand so ngbà tó wá explain ọ̀rọ̀ ẹkún mi má bàa kí ló ṣẹlẹ̀ ní láàrin àwọn family a máa ń ní kọ̀ọ̀kan tó máa fẹ́ máa ṣe kí n bọ̀ tá a bá ti gbẹ́bẹ̀dẹ̀ mọ̀ pé ìtókù máa fi yẹ ẹ má bínú ẹ fi wọ́n lẹ̀ ẹ jẹ́ kó fẹ́ gbọ̀n ẹ jẹ́ kó fẹ́ gbọ̀n yín what God has joined together let no man put asunder mo wá bẹ̀ yẹn má jẹ́ thunder o tẹ́fẹ́ strike wọn. àti pàápàá látijọ́ tí mo ti rí yín tẹ̀ tí kọ́kọ́ fogun ayé jà mí mm. tí n bá ti gbúròó yín báyìí tàbí tí mo rí yín sójú ẹ̀jẹ̀ mi ọmọ ṣe pa. kò lè sùn ṣe wá rí bó ṣe wá wà yìí láàrin èmi àti yín ẹ jẹ́ kó fẹ́ gbọ́n yín èmi gan ò tí o bẹ́ẹ̀ ṣe pò èmi tún láì kí n tún wá beautiful mm-hmm. èmi á kàn wá mẹ́yìn náà ni màá mú yín màá máa fẹ́ yín ah, àti màá dẹ̀ máa nà yín díẹ̀ díẹ̀. fi lulu lẹ fi lulu lẹ bá mi bẹ̀bẹ̀ ọ̀rọ̀ lulu lọ láti president nff ẹ wo bí torí tọlọ́hún torí <laughs> tọlọ́hún sẹ́rí àwọn èkó tẹ́ wọ́n fi ń bá mi ṣe ni mo fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ ni sẹ́rí fámìlì ìgúnlẹ̀ ní tẹ́ ń wò yìí aborí dèpè ni gbogbo àwọn ìgbésẹ̀ wọn ń sẹ́fún mi torí tọ́lọ́wọ́n ẹ fi pamọ́ sọ́wọ́ ara yín ẹ mọ̀tò kórè ara yín képe lẹ́ni tó bá ṣépè fún mi èpè òjò náà jà ní bírú alẹ́ abíyá àárọ̀ jẹta kékeré tí mo jí èmi tí mo ti lu àwúrẹ́ pé Ọlọ́run jíjí tí mo jíjẹ kó dáa fún mi o mo sì jí báyìí mo sì rí text message mo kọ́kọ́ rò nígbà mo kà báyìí èpè tàbí bẹ̀rẹ̀ àwọn ní. àwọn ti ṣe nílò mi dákun nílò mi dákun. ẹgbẹ́ ni sọ̀dà rẹ̀ àbí kò fẹ́ jẹ́ ni àbọ̀ lórí burúkú ta bẹ́ẹ̀ bí àbọ̀ ló ń ṣì ni kí ló ń ṣe gbọ́gbẹ́ gbẹ́gbẹ́ pẹ̀lú sọ abóògùn fẹ́ pa ìmẹ́ èjì ni. ayọ ah, ah, tẹ bá ṣe máa ṣe pé fún yàn èmi nìkan ṣe pé fún yàn má ṣe pé fún àwọn ah. because he's mm, older than me yes. so frustration of him bá mi ṣe friendship. ẹ gbẹ́ni sọ̀jà rẹ kò ní jẹ́ pẹ̀lú bébí tó ń pè yàn olórí burúkú ni ẹni èmi ló ń pè bébí jọ ibo ibo lèmi àtẹ́síjọ́ tọ́. ẹ eh, sorry sorry ṣé ní gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí mo rí traces nǹkan kan lára yín o. kí ló rí o jàre hypertension bọ̀ wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ but don't don't allow it to hold you because because èmi ni màá máa sanwó tó yẹ kí n máa san lórí hypertension. bàbá ìbò bàbá ìbò yorùbá ni bàbá ìbò ò ní kú síbi tá a ṣe wà ò ní jèrè láyé ẹ. kí ló dé. èmi ló sọ pé hypertension Eh. ìjàlájà ìjàlájà eh. ẹ̀ ló máa nápa tẹ́sán ẹgbẹ́ ẹgbẹ́ ló sọ ẹgbẹ́ ló ní burúkú sọ ó dàbẹ̀ ní bòrò ṣé ìwọ ó rò pé mo wá bẹ̀ ṣeré bíbà mi no ó rò pé mo wá bẹ̀ ṣàwádà mi ṣé mo jọ ní kọ́mẹ́dì lójú àbí ṣé orin mo tún ní kí wọ́n gbọ́ ọ̀nà lẹ́ẹ̀kan sí ṣé o fẹ́ gbọ́ mo ní kó jáwọ́ lẹ́yìn sísá mi wọn ò lè fẹ́ ṣé o ti yẹ ṣé àwọn àna orí burúkú tó fẹ́ kó wá sílẹ̀ ọ̀gá mi ṣé ṣàwọn ló àwọn olórí fún àwọn aláṣọ tó pẹ̀lú ìwọ kọ́ lókè yẹ pẹ̀lú bẹ́ẹ̀ni bàbá òkú fẹ́ pa yín kọ́ lókè yẹ pẹ̀lú bẹ́ẹ̀ni bàbá òkú fẹ́ pa yín wúlò mọ́ kọ́ mi mọ́ ọkọ̀ olo la náà sorry sorry sorry sorry má ṣe báyìí. ibi bẹ́ẹ̀ wá rí jẹ́ kí ni ọkọ ẹ ẹ ṣe dúró ẹ ṣe dúró. mo tún tẹ̀ sí mi ṣá. kó o tó ń wà bíra rẹ lérè pé ṣáàpẹ́ mi. kí ló ń ṣẹlẹ̀ kí ló tún lè kí ló tún rí. kí ni mo rí báwo. kí ni tó sáyìn pọ̀. eré ìgò ló pọ̀. ìjẹ́ ìwọ nìkan ni kò ń lé mi. kì í sèfù ẹ̀mí mi lè rẹ́ pọ̀ tí nǹkan bá ṣẹlẹ̀ sí mi lẹ́yìn kan. àwọn ṣẹ́nà nìyẹn ìwọ ló ń wá yàwó. Ah, mi mọ̀ pé ọgbà wìrì ló tún lọ fẹ́ fẹ́ yàwó. kí ló tún rí báyìí. kí ni mo rí pẹ̀lú igi tó ọmọ wèrè yẹn gbé dání yẹn àbúrò ìyàwó yẹn. ẹrun nìkan ni dìgbòlugi àbúrò ẹgbẹ́ yẹn dá. aa irọ́ má wọrí má wọrí má wọrí ó ti rí ìyàwó fẹ́ o. ìwà alámàdé o. ó ti rí ìyàwó fẹ́ o tí ẹ kọ́kọ́ gbàgbé ọmọ yẹn ná pé o lọ́mọ láyé kọ́kọ́ gbàgbé gbàgbé pé o lọ́mọ láyé àbí ìyàwó ok o níyàwó nǹkan tó bá níyàwó wà lọ́mọ tí ẹ kọ́kọ́ gbàgbé yẹn ná. kí ló wá ní tó ń ṣe báyìí ṣé ilé ayé mi tó torí pé mo ní small stature torí pé lùkù mi ti dàbí ọmọ èké ṣé mo kéré ti dàbí mo dàgbà sí. ẹ ẹ tó bí tí nǹkan yóò bá ṣeé ṣe lọ fẹ́ yàwó mi. kí n kò kí n rajà. lọ fẹ́ yàwó mi kò gbé lọ kí ló yàwó mi. kí ló ṣẹlẹ̀ lórí pé ó fẹ́ fẹ́ yàwó ìyẹn ìyẹn ìyẹn gbégi wá ṣé ó ó fẹ́ pa mí. ìwọ mo dábàá ní ìyàwó fẹ́ báyìí. ohun àmọ́kùn gbòòrò stop o. ṣé gbòòrò tájọ wà yìí. ìgbòòrò mm. tájọ wà yìí. bẹ́ẹ̀ náà. ọmọ méjì péré ló kún gbòòrò. ẹ fẹ́ kan nu wọn. àwọn méjì ni tó wà ń gbòòrò. ẹ fẹ́ kan nu wọn. ìkan wọn làwọn ọmọ TikTok. ok ẹlẹ́ẹ̀kejì làwọn ọmọ place your order tó wà lórí WhatsApp wà ra aṣọ tó bá ti lọ dùnú bá wà fún wọn lóyún wọn ti dìyàwó lé. mo bẹ yọ. èmi lè fẹ́ kankan náà. fẹ́ irú yẹn tó bá ti ọ̀dà aṣọ akọ̀wà dìlífà fún ẹ wá fún lóyún láti bẹ̀ ló bá tán you you mean I should marry place your order. yes. àwọn ọmọ tán ta sọ lórí wa. ẹ nà lọ́nà tó ń pẹ́ tó bá tìtọ̀ ní ha lọ́jọ́ iwájú wọ́n lè padà bọ́ọ̀nù ẹ sínú ilé eh? olúwa bọ́ọ̀nù làwọn ọmọ tó kù ń ta yìí. bọ́ọ̀n ẹ jẹ́ wọ́n yìí. bọ́ọ̀n kọ́ lè fún yàn lóògùn wàá sùn wàá wẹ̀t. Ah, ah, wá wá wá wá wá wá gbogbo tó ń sọ igan kò tiẹ̀ kàn mí mọ́ mi ì fẹ́ mọ̀ nípa gbogbo nǹkan ṣùgbọ́n because it's better kò die alone. this is my life we have to sort it amicably. no you're ẹ for right now. i cannot joke with me. this is my future partner eh, this is my wife. padà lọ́bẹ̀ kó lọ kú. we going there together. no òun ah. dá lọ síbẹ̀ ni. tó o bá bá mi ṣe. Eh. tèmi àtìyàwó mi fẹ́ra tí ni wọ́n bá ṣètò lónìí wájú kò jẹun lé mi ò wá lè yín mọ́ṣẹ́ ṣé tí primary sáà ni wàá máa dàrú ni. ah ó máa dàrú o pẹ̀lú gba àwọn dìgbòlugi tó fẹ́ yìí. gaji yes take about the future. future àwọn wo. between me and you we be spending together. irọ́ ilẹ̀ hmm, ibi tá a dé náà ló ń gbóhùn kò ń jẹ́ ti bàbá àtọmọ kó má lálà jẹ́ ká fà lásìbáyé. kálá dáàdi rẹ lọ sẹ ẹ alábàbá ẹ ni. alábìbọlá rẹ irọ́ orí ẹ ni ò dáa ibi ìjọyọ̀ ọdẹ. ṣe why you like this. like what. why you like this. wọ́n fi mí lẹ̀ jàre wọ́n gbogbo oṣù tó ń bá mi fà. yeah you are ready to die right. ọ̀nà mi tó ti ti kú ti ń lọ ah, bọ̀. sorry. why you are you losing senses. why ilẹ̀ ilẹ̀ ṣòro wà láì mọ́ lọ i'm ready to die. Yeah! amazing and sweet when you are with the right person. What do you boy Isha? Bọ̀bọ̀ ìṣe wà bíbà. Sísá mi, ṣé mi ò sọ pé mi ò fẹ́ rí pẹ̀lú bọ̀bọ̀ ìmọ̀? Bọ̀bọ̀ lórí burúkú ṣé mi ò sọ pé mi ò fẹ́ rí mọ́? Ṣé mi ò sọ pé mi ò fẹ́ rí pẹ̀lú ìmọ̀? Àbíkẹ́ stop ẹ̀ má máa yín sọ ọkọ mi wọn má dẹ̀ máa pe ọkọ mi ní bọ̀bọ̀ wọn kí ló dé. ọkọ àbí ah. ọkọ ọkọ eléyìí tí ò ní pẹ́ kú tèmi. ọkọ ah, what is all this. can you please stop that shit. Ah. Can you please stop that? Why will you be punching your your, your, your dirty finger at me and be saying this one can pe this one can pe what do you mean? Stop all this now. Mama. I respect you enough. What is all this? Take it easy, baby. Stop nonsense with me. Stop. Sure, Abike mo sọ fún ẹ. Sure, ó ní kó bá rọ́kú rọ́kọ mi now kò kankan bí kò ṣe yíyẹ èwo ni tó ń roku rọkọ mi mi ò láìkẹ́ mú sọ fún ẹ o. wọ́n ti eléyìí ní pẹ́ wọ́n. calm down calm down. ní pẹ́ wọ́n. abike ṣe ọ̀rẹ́ sọ fún ẹ abike ṣe bọ́sítà nu ilé mi inú ilé mi ló ti wá bá mi bọ́sítà. báàkì sínú ayé sẹ́ni lẹ́yìn ìgbà kó mo sọ fún yín kẹrẹ lọ tó bá yẹ kó pè mí o tó bá kẹrẹ lọ pè mí kò ní bá kú o kò ní bá kú o kò ní bá kú o wáyà ọkọ mi. Why do you ask me to calm down? Can't you hear what your sister just said? I'm very what, sorry. What is, what is the meaning of Konipe Yosai? Like I'm dying very soon. I could have no. killed a nut. Yeah! Oh God! you nígbà tó òun òbí láyé òun ìgbà tí òun dé òkè mẹ́sì náà pé òun ní ẹ̀gbọ́n. Ah, pẹ̀lẹ́ What does she mean by calm down? What does she mean by Konipe Yosai? <laughs> Má bínú. Láì ṣe mọ́tò Desmond. Ah, ayé ti bàjẹ́ o. What does she mean by Konipe Yosai? just calm down. Let's go to o dá Are you mad about your thing? see tell her hmm. I will not trade you for anything. Hmm. I know. we will live long together. But she should stop saying Kodipeyose. I hate that statement. It's ringing in my brain. What is Kodipeyose? What is Kodipeyose? It's okay. I will live long. Tell me long life and prosperity. Long life and prosperity. Tell me what's long life and prosperity. Long life and prosperity. I, what is Kodipeyose? Kodipeyose. Oh, oh, man. Sure, enjoy Aresha wow, wow, what kind of question? I said you knew who I am, I really enjoy myself doing this. But... Yeah. Of course, why are you still asking the same question repeatedly? I enjoy myself. Are you sure? A hundred. What you were you sure? Ah, no, you saw Òyìnbó kẹ̀. Okay, let me tell you what you don't know. Ṣorí you put him on soy? Um, mo ń prepare ibi tí mo ohun mi wo ẹlẹ́dàá mi wo àkọọ́lẹ̀ wo kádàrá mi ni. kò yẹ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ìjọba àwọn tó ń ṣiṣẹ́ tipẹ́ tó yẹ pé same salary náà ń gbà wọn fi kún hmm. nǹkan tó ń fi salary yẹn bọ́ tó fi ń hmm. rà nígbà yẹn tí kò tó wọn tó ń complain pé kọ́lọ́ ń ṣe àwọn dáadáa jù báyìí lọ àwọn nǹkan yẹn ti wọ́n. ti wọ́n so increment kí ló pe náà. increase my rent decrease Incre salary payment. increase my rent decrease, decrease salary payment. ẹ eh, bí ọ̀tá táwa ń gbé àwọn táwọn ṣiṣẹ́ lójú méjèèjì àníná àwọn ẹlẹ́dẹ̀ ń kú wọ́n ń gbádùn ah, ah, of course. èèyàn ò gbádùn náà mhm. ẹlẹ́dẹ̀ dẹ̀ enjoy náà. nínú ọ̀tá. ah ní ìlú àwọn. ṣe tó kúrò ń bẹ̀ yẹn. no no no i'm flying I'm, like uh, seriously i have to fly. òyìnbó yìí náà ni. <laughs> Ah! but for real i'm not really enjoying my stomach it's paining. yeah sorry bóyá mo àwọn nǹkan tó jẹ yẹn ó ti pọ̀ jù then the way you were rushing bó ṣe ń jẹun bóyá nǹkan tó fà á nìyẹn so tó bá ti relax díẹ̀ nsìn. you mean the way i'm rushing no we o enjoy ẹ no. ni mo mean. don't worry don't worry ìyàwó gidi ni ẹ tí wọn gbọ́dọ̀ máa fi gbàdúrà and by the time tọ́lọ́ bá máa fi gbàdúrà mi àti ìwọ àtọmọ tàbá bí o fly out of this. wow sure ọlọ́run dẹ̀ máa gbà bẹ́ẹ̀ fún. Mm. ọlọ́run wa ní jẹ́ kó jẹ́ mi nìkan. àájọ ah, ń lọ ní mi lè fi ẹ́ lẹ̀ ah, àánú ó yẹ kó mọ you know i really love you mi lè fi ẹ́ lẹ̀ mm, mọ́ bọ̀ and ah, mi ò mọ̀ bóyá o máa need anything kí n bẹ get tí bá máa fi you don't get what. ẹ wọ́n dàpọ̀ ni. bí àwọn nǹkan tó jẹ yẹn ti pọ̀ jù bí o dẹ̀ rọ́ọ̀ṣà rẹ̀ nígbà tó ń jẹun so o fẹ́ nǹkan kan. All right, I'm coming. Ah. Uh. Yeah! Ah, ah, oh, no no no no kí ló ṣẹlẹ̀ dúró náà ah, ní sùúrù ní sùúrù ní sùúrù ní sùúrù wait wait wait ní sùúrù ṣé nìyẹn ti ṣe é tẹ́lẹ̀ ni ní sùúrù náà wait. mo sọ fún ẹ bá ṣe fẹ́ mu like I don't get. wait ṣé nìyẹn ti okay ṣé kí bẹ́ẹ̀ fi omi sí yọ hmm. àbí yọ sómi àbí wọ ṣúgà. I don't get this turning me. kí ló máa ń lò ṣó máa ń ṣe é tẹ́lẹ̀ ni wait now take it easy now ọkùnrin ní ẹ̀ náà. Come on, come and sit down. Dragging. Ah, dragging her away. I'm dying. Ah, ah, ah. dying, báwo. Stop it now. Eh? Wo, apá. Wait. Move up now. Ah, Jesus Christ, màá ní jẹ pa ò pé ọkùnrin tí mo jàjà máa rí ilé ayé mi rí ¿eh? ah, ah, mi kọ ẹlẹ́dàá mi kọ kò gbọ́dọ̀ ṣe. apágbé kọ hello hello sọ̀rọ̀ sókè náà how are you ṣoṣo. Sure, sure. Are you fine? Are you very fine? Ah, okay. Mo kàn fẹ́ bèrè àlàáfíà ẹ náà ni. Ṣoṣo ọ̀pọ̀ wa okay nǹkan kan ò ṣe you are not feeling anyhow ó wa okay ó wà LD. Hmm, okay. Go take care. Ṣọmọ á sọ́dọ̀ mi. chưa ừ. bàbá ibi tí mo ti bá ẹyin náà ti yà. sítá mi kí ló ṣẹlẹ̀. sísẹ́ ò ṣe wo ah, ah, àbífẹ́ ò dájú léèyàn o dẹ̀ ní pé apá máa kú ó tẹ̀ ló máa pa ni o dẹ̀ pa o pa ìfẹ́ mi látijọ́ tí mo ti ń rìn kiri tí mi ò rẹ́nu kẹ́nu sí mi tí mo jẹ̀jà rọ́ lólùfẹ́ tí mo tọ́ tọ́kọ̀ mi ti balẹ̀ pé mo ti dé bùgbàyọ̀ o dẹ̀ mú o dẹ̀ fi tiẹ̀ o dẹ̀ fi ba ayọ̀ mi jẹ́. sítá mi ẹ̀ka ìnà ẹ̀dẹ̀ yẹn sọ̀sọ̀kùsọ̀ lẹ́nu mọ́ kí lẹ ń sọ jáde lẹ́nu tó rùn jáde lẹ́nu yìí náà ẹ bá wà lẹ ṣe máa pápá yẹn báwo lẹ ṣe máa pè lólólùfẹ́ yín olólùfẹ́ bíi tí báwo tí ì bá tó yẹn náà. wo kò síbi dáyọ̀ ti lè rí ìfẹ́ bá mi fi sílẹ̀ fi fi síkẹ̀ sílẹ̀ fi ìwà ẹ̀ fi bó ṣe ṣe sílẹ̀ kò kàn ẹ́ ìfẹ́ mi ni ìdùnnú mi ni I love him like that kí ló dé ṣé ẹ wá ní kópa ni ṣé tó bá lọkọ ó ní kémi náà má lọkọ ni. ẹ dúró ẹ dúró ìtumọ̀ no ṣe rí bọ́lá mi tí mo fi padà ẹ̀dá pariwo pápápápápápá wọ́n lé ọmọ kú ó dẹ̀ ti kúkú ẹ̀dá. wọ́n ní oṣù wọn máa kú ṣó wọ sí ẹwọ́n ni tó fi wá sílé mi tó fi sọ fún mi pé ẹ kò ní pẹ́ kú kìnnìkan kìnnìkan tó lè padà wá kú ìwọ ló pa àbíkẹ́ apààyàn ni ẹ. ee kí lè sọ ebe mi kọ́ ni mo para ṣé mo yọ̀bọ tí ni alọ́ ló máa kú wọn ló ti fẹ́ kú tẹ́lẹ̀ ọlọ́kọ̀ bá ṣe kó tètè ṣe ní kíákíá ni. ọlọ́ọ̀ bá ṣe ó ṣe ní kíákíá ọlọ́run ṣe ọkọ ti tèmi ní kíákíá ìfẹ́ ayé tèmi ní kíákíá àbíkẹ́ èmi mọ̀ yìí o ò nígbà lẹ́rọ̀ èmi gan rẹ́dì tiẹ̀ wá torí bó ṣe wáyé mi àti oníṣègùn àtàbúrò mọ̀ okun ọmọ ìyá ti já. ẹ wo tó bá ma já kó já lánàá. ó tẹ̀ ti já dànù ó ti já tipẹ́tipẹ́ wọ́n bó ṣe wà ẹ wo ẹjọ́ bọ́lẹ̀ ẹ wọ́n ṣiṣẹ́ wọ́n yín ẹ wọ́n bá mi rú lọ. Ah, sísá mi. ọ̀pá mi ọ̀pá ọ̀pá ọ̀pá mi ò bá mi sọ sísá ẹ. ẹ sùúrù náà. ẹ bá ń bọ́ ju ẹyọ ẹ wọ straight. Ah, ṣé ẹni tẹ́ ń sọ lélẹ́yìí you are under arrest. Uh-huh. And mo my advice, advise eh, that you keep quiet. Anything you say here may be used against you in the court of law. So it's better you just come with us. ẹ sùúrù ẹ calm down àlàyé gbogbo òyìnbó tẹ̀ ń fọkàlẹ̀ yìí kò tí ì lè tó yìí náà ẹgbẹ́ àtàbúrò lèmi àtẹrin tó wà bá yìí èmi àtẹnṣẹ́ gbàgbọ́ tàbúrò mọ́ nǹkan tájọ máa sọ láàrin bó ṣe wà á ní bàbá gbogbo ẹjọ́ àá máa lọ síwájú bàbá wa bàbá wa máa bá a yanjú ẹ̀ kò lè tó yìí náà yìí ò lè mọ́wọ́ yẹn lọ náà. ṣé gbogbo nǹkan tó sọ yẹn tó bá ti tẹ̀lé wa dé station right o máa wá ṣe àlàyé yẹn lẹ́kùnrẹ́rẹ́ fún wa but for now please. ẹ bọ́ǹdù ẹ̀ ẹ wo bó ṣe wáyé kò gbádùn o kò sọmọrẹ lára ẹ o ẹ bọ́ǹdù ẹ̀ ni ó lè yọ ọmọ yín lọ́wọ́ o kò gbádùn o ẹ bọ́ǹdù ẹ̀. ẹ máa mú lọ ẹgbẹ́ máa mú lọ ẹ lọ pa straight ẹ lọ pa ni ẹ lọ pa ni. ìwòyí láàárọ̀ tárúgbọ́n sunkún ọ̀gẹ́. Okay ṣíọ́n ọjọ́ ẹ̀kún rẹ mo ti jọ oṣù rẹ. ṣé òun lélẹ̀ òun ni òun ni o ṣé o tí wàá ní ọdún wa ṣẹlẹ̀ báyìí sí. Ah, kò sí ọdún ṣẹlẹ̀ wa máa kí ló wà nínú rìsọ́ọ̀tì yìí. àní kò jẹ́ ká lọ mú nǹkan tí mò ń sọ. ìbájọ wá bí ní àmàṣe báyìí náà ṣé mi lẹ́tọ̀ọ́ àti mọ̀kọ́ tó wà nù kọ́ta wá gbà ọ̀rọ̀ yàn kọ́ ni kò mọ̀ ọ́ ọ̀rọ̀ yàn kọ́ ọ̀rọ̀ yàn kọ́ méjèèjì nǹkan tó ṣẹlẹ̀ níbàyí ń sìn jẹ́ ká máa lọ ẹ̀jẹ̀ mú dání má mú dání ṣe má mú dání. Ah. ó kàn ń pariwo láti ìgbà tá a ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àtìgbà tó ti dé station bíi oníwọ̀kọ̀ ló pa ìwọ̀kọ̀ ló pa by the way ẹ̀gbọ́n ẹ̀ ló jókòó yìí ó sọ fún ó tún sọ fún ọkọ ẹ̀ ní ojú ẹ̀gbọ́n ẹ̀ right in her presence ipò máa kú now wọ́n ní àjẹkí lánàá ọmọkú lẹ́yìn ta ni o mọ̀ pé àjẹ́ àná ló pọ̀ mọ́ ẹni jẹ́. ọlọ́pàá gbogbo àjẹ́ tó ké lánàá kan ní ọmọ tó kú lè níjẹ o àmọye ọmọ mi tọ́ pé ọkàn ṣe rí ibú tí ọkàn kú déédéé tí ó sì fi kú rẹ̀ kájẹ lọ́rùn àmọye àjẹ́ tó kú sọ̀nà mọ́ṣúárì tí wọ́n rí kẹ̀kẹ́ sí fún wọn ìrora àjẹ́ ké lánàá ọmọkùnrin tẹ̀ ń tọ́ ìyẹn ló wọ̀n mọ̀ kankan pa mọ́ màbíkẹ̀ tó bá mọ̀ ń pa kú tó pa ọkọ̀ ẹ̀gbọ́n ẹ̀ yóò ti sọ fún mi wo n tó ṣẹlẹ̀ gẹ́gẹ́gẹ́gẹ́ tẹ́lẹ̀ fi sọ dèrò ilé ìwòsàn mo fi ọ̀sọ́ torí mo mọ̀ pé nǹkan máa gbénu ẹ̀ bó ti wà mẹ́wàá máa gbé kun ẹ̀ bó ti wà. Ah, ó mà ṣe o hmm. ah ó ṣe o ó ṣe gidi gan lára ìsìta mi ó ṣe gidi gan ni ah, èmi Ah, ẹ jọ gbogbo nǹkan gbogbo nǹkan ni mo lè ní kò ṣe bí kí n ti pa. mo mọ ah, mo lẹ mo ah, fáì mo gbà pé òkè mo ní jọgbọn mo ní wàhálà mo lẹnu mo lè ní ọ̀rẹ́ ní fi jọ ọ̀rẹ́ ní fi jọ. àmọ́ kí wàá pààyàn abọ àkọlé tó yẹn náà mo sọ fún mo ní pọ̀pọ̀ yìí wọ́n ló máa kú kò ń ṣe pé mi ni mo pa ṣebí títẹ̀ mi ni mo lọ́jọ́ kan tí mo pàdé pásítọ̀. àbí tẹ́ o. àlàáfíà fẹ́yìn náà. ẹ jọ̀ọ́ ṣé mo lè bá yín sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú kan. ṣàmọ́ra ti tẹ́lẹ̀. ẹ̀mí ọlọ́run ló tọ̀ mí wá láti sọ àwọn ọ̀rọ̀ ẹ̀mí kan fún yín. Ah, no ẹ ní sùúrù ẹbí àti yín àmọ́ra rí ti tẹ́lẹ̀ dẹ̀ lẹ́mìí ọlọ́run ó ràn yín sí mi báwo lẹ́mí ah, kí ló ṣẹlẹ̀ ẹ̀mí ọlọ́run ò ṣe tọ̀ èmi fúnra mi wá fúnra ẹ nítorí pé a súnmọ́ Ọlọ́run jura wa lọ ok mi ò súnmọ́ Ọlọ́run adẹ̀rẹ̀ orí ọ̀fẹ́ gbà jura wa lọ. ok ẹ fẹ́ lè sọ pé mi ti ẹ̀ mọ́ Ọlọ́run abẹ́rẹ́ ẹ wò ẹ jẹ́ kémi jà mi ò lówó kankan lọ́wọ́ mi o gbogbo nǹkan tẹ ẹ bá máa rí ẹ má jẹ́ kó bówó di o mo lè ti gbàgbé fóònù mi sílẹ̀ nbà ní kí n ṣe transfer fún yín ìsìnlẹ̀ máa ní kéèyàn gbé tí òkun lọ́n ti kéèyàn wá lọ wọ orí ẹ̀ lọ́sà mi ò lówó mi báyìí o. màmá wa bàbá wa. ohun tá a mú wa rí ó yàtọ̀ sí gbogbo ohun tẹ́ ẹ̀ ń sọ yìí. ẹ ṣọ́. ẹ̀mí mọ́tò mi wá mú mi rí wípé ẹ ní ẹ̀gbọ́n obìnrin kan kábíyèsí a tún wá mú mi rí dáadáa wípé wọ́n ní àfẹ́sọ́nà kan kábíyèsí. ẹ̀mí mọ́ ló sọ gbogbo yẹn fún yín. bẹ́ẹ̀ni. dàpẹ́ mi yìí ó fẹ́ rí ibì. kábíyèsí. ẹ̀mí dàpọ̀ fẹ́ rí ẹ̀mú lẹ́gbọ̀ọ́ kan ó dẹ̀ rí bọ̀bọ̀ lórí búk kan tó wọ́n ṣe introduce sí mi sí tọ́lá àwọn fẹ́fẹ́ bó tilẹ̀ jẹ́ pé èmi ti fara kín pé wọn ò lè fẹ́ ọlọ́mọ jẹ́ ká ara padà sẹ́yìn bọ̀bọ̀ yóò da rárá kò ṣe é rí mọ́yàn kò ń ṣèyàn rárá kò bọ́ sí in fact tẹ́yìn gan bá rí ẹ máa tutọ́ dànù ni àbáfọ̀ pé ó gbọ̀gbọ̀ kò lẹ́ran létí kò lẹ́ran lára eyín ẹ̀ tún dàbí eyín asẹ́ ó kọ̀ ó kọ̀ máa wà kára ló máa dé bíi bíi fìlà wèrè kan bíi àwọn ẹlẹ́mu báyìí ni ẹ̀gbọ́n mi wọ́n sọ pé ah, mo rò pé ní bá ṣe gba ìtorí gbòòrò báwo lè ṣe máa múrò àwọn eléyìí wá lájẹ́ kò possible mo ṣáà ti bá wọn fà á ṣá pé wọn ò lè fẹ́ra wọn wọn ò lè fẹ́ra wọn. bá a tún ṣe mú mi tẹ̀síwájú nínú ẹ̀mí amúmiri wípé arákùnrin yìí ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti àánú ọlọ́run ó ń bẹ lára wọn ẹni pé. amúmiri wípé ọ̀pọ̀lọpọ̀ ìbùkún àti àánú ó ń bẹ lára wọn. ẹ wo alàgbà ẹ kò ń bẹ ẹ ara ilé mi ò ṣeré bẹ́ẹ̀ mọ́ ẹ ìbùkún àbíkílẹ̀ pé àláyé kò bọ́ sí kò bọ́ síbò ẹ tú dànù kò sẹ́ni tó lè bá mi sọ kọ́lọ̀ gan kó sọ̀kalẹ̀ látọ̀run kó dúró síwájú mi kó sọ wípé bọ̀bọ̀ apá yẹn ó ní ìbùkún kan lára àpá bá fa pé láyé sẹ́ ó gbàgbé ó gbàgbé àtúfẹ́lẹ̀ ní ìbùkún sẹ́ adébọ̀bọ̀ yóò kò bọ́ sí rárá kò ní láárí kò ń ṣẹni tó ní lárí kò ń ṣe ìbùkún ìbùkún jìnnà sí gan gidi àbí kí lẹ̀ ń sọ ẹ̀ ẹ wo ẹ̀dẹ̀ tí ń sọ ẹ̀dẹ̀ tí mo ti ẹ ti ń rí mú látàrọ̀ bọ́ ilé ìtẹ́ múlẹ̀ òfo ni kò jẹ́ mí ẹ gbàgbé ẹ bọ́lẹ̀ ẹ̀bẹ̀ kò possible. ìyá wa. bàbá wa. ṣùgbọ́n ibi tí ẹ̀mí mímọ́ mú wa lọ kọ́ ni ẹ̀yìn wà yẹn ah, ẹ wò ó ṣe. èyí tó wá tóbi jù níbẹ̀ tá a mú mi rí gangan ni wípé ẹ̀gbọ́n yín nílò láti yẹra fún arákùnrin nítorí wípé ẹlẹ́mìí kúkúrú ni ṣe ọlọ́run. ẹ sọ pé. wọ́n nílò láti yẹra fún arákùnrin torí pé ẹlẹ́mìí kúkúrú ni. ẹ ní sùúrù ẹ jẹ́ káwọn ẹ̀mí yẹn ẹ jẹ́ kájọ tẹríba fúnra wa mo fẹ́ ní àgbọ́yé nǹkan tẹ̀ sọ yẹn dáálọ́gì yẹn kò yé mi dáadáa ẹ ní pé apá ẹlẹ́mìí kúkúrú ni ìyẹn ọkọ tẹ́gbọ́n mi fẹ́fẹ́ ẹ̀ ẹ jọ ẹlẹ́mìí kúkúrú yẹn ó túmọ̀ sí pé ẹni tí ò ní pẹ́ kú bẹ́ẹ̀ni eh! no ẹ gbàgbẹ́ ọlọ́run pásọ̀ ṣẹ́rí tẹ̀yìn gangan bá rí bọ̀bọ̀ yẹn ẹ máa mọ̀ wípé ẹni tó máa kú tètè tọ̀la kò ju ẹni tó ní ẹ̀mí nínú kò ju ẹni tó lè live long ó ju ẹni tí ò ní pẹ́ kú alẹ́ ni tí mò ń sọ̀rọ̀ yìí kò ṣe rí sáà tí ìkan lára àwọn ọmọ ọ̀dọ́ yín tí ó bá fi lè mú wá síwájú yín pé òkè bàbá wa ẹ jọ ẹni tí mo fẹ́ fẹ́ rẹ̀ ogún lẹ́ wọ́n fi lè jáde kúrò ní ṣọ́ọ̀ṣì yìí wàláì bọ̀bọ̀ yẹn bọ́ ó tún wá fẹ́ kú ókè ó kàn fẹ́ sáré wá jẹṣẹ́ sísá mi ó fẹ́ jẹ ẹ̀ lọ sọ́run àbí àwa mú àwa kọjú wọn sórun alẹ́ àbí àwa lọ tán akúkú òṣì akúkú ẹlẹ́yàtọ̀ akúkú ẹ̀sìn ẹ̀ tó fẹ́ kú tán àti màmá wa sunkún kiri àwa ní káwa lọ́ọ́ máa wéṣẹ̀ owó káwa lọ́ọ́ máa ra kándù kiri láyé tí kándù ti dẹyọ kọ́ńdẹ̀ náírà kò lè wọ́ọ̀kì ọlọ́run á jẹ. ọmọ tí ọba sí mi tẹ́ ń ṣẹ̀ṣẹ̀ ṣé ò ní déédéé eh. ṣẹ́ ẹ̀ sọ́tẹ́ sọ́parí nìsín má ẹ dákẹ́ tẹ̀sẹ̀ yẹ dákẹ́ náà abálẹ̀ tẹ̀sẹ̀ máa ń dẹ́jọ́ báyìí náà ah bọ̀ àbíkẹ́ àbúrò mi gbọ́ tí wọ́n gbọ́ irú àdúrà nǹkan báyìí ṣé bóyá kò pè mí wọ̀nà wọn kò ṣàlàyé fún mi mọ́dé sí bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ kí n ti taari ẹ̀ dànù kó máa lọ. ọ̀nà wọn nìge ṣé wọ́n fi lára balẹ̀ àbí gbàtọ́ wá tọ̀ sọ fún un kì í ṣe pé ń ṣe lọ lálẹ́ ẹ̀ torí ọkọ wèrè tí ò ní kú tè ọ̀la nì nílẹ̀ ẹ̀kọ́ lọ lálẹ́ rẹ̀ ṣé kò wá ṣẹlẹ̀ níìsín ṣé ogun ti sọ níyàn padà rìpíìtì ara. bá mi ẹ̀jẹ̀ má máa ṣe báyìí ẹ̀jẹ̀ má máa ṣe báyìí iṣẹ́ fẹ́ máa dàmí wa rú sí ni abẹ́fẹ́ tún ṣe ẹ̀jẹ̀ má máa ṣe báyìí bá mi. ọlọ́pàá ẹ tún because ẹ̀yin àgbàlagbà lè sọ pé àìsọ̀rọ̀ délẹ̀ ló pe ilé ti àkọ́kọ́ tó ní igba ohun ìjàwó lọ mm-hmm. right now nígbà tí òun gbọ́ irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ yẹn ẹ̀tọ́ ẹ̀gbọ́n ẹ̀ náà and lucky you ó ń ṣe nǹkan tí bàbá ẹ sọ ló fẹ́ tú ẹ sílẹ̀ bí báyìí o um, cut see the our eh, eh, investigation that was ṣe we carry out autopsy on the corpse fortunately enough for you fortunately enough for you and one family deceased they did the same thing in another hospital and this result also we pay. ẹni tó ṣe aláìsí ó ní àrùn tó ti ń bájà ní àgọ́ ara ẹ̀ tẹ́lẹ̀ which means he died in the cause of this ailment. òun lè dè gbogbo bẹ́ẹ̀ni. o ti tọjú alẹjọ tẹrun. and àwọn mọ̀lẹ́bí yẹn ni pé àwọn ò wà interested láti ṣe any case because of that result. n tẹ́mi náà jẹ́ ń fà lábẹ́lẹ̀ òun lè ṣe any case orí mi mọ̀ pa bẹ́ẹ̀. bá mi. ẹ lágbẹ́nu mi lọ lágbẹ́nu mi lọ. Ah, ẹ jọ ṣé wàá kọ́ bá ẹ̀ sáà ṣé wàá tọ́ ṣé mo pé tó bá yẹ pé mo mo máa ń ríran tà mo máa jẹ gan. ó jẹun. bẹ́ẹ̀ mi ṣe ti ṣáìtì bọ̀bọ̀ yẹn báyìí mi ti mọ̀ wípé sẹ́ èlé sẹ́ àjàkálẹ̀ àrùn ni ṣé mi ò sọ fún yín mm-hmm. ṣé mi ò sọ wípé àjàkálẹ̀ àrùn ni bọ̀bọ̀ yẹn mm-hmm. ṣé mi ò sọ fún yín. ìbọn lọ o ó farabalẹ̀ ṣàlàyé fún mi. gbẹnu ẹ̀sọ́ wọn jẹ. ẹ bàbá mi ẹ bá mi bẹ ṣàjẹká. ẹ ní ẹ àwọn fámìlì sọ pé àwọn ò lè ṣẹjọ́ wọn ò lè ṣẹjọ́ iná tèmi náà ń dá lábẹ́lẹ̀ kò sí ìyá aláya family kan tí ọ̀sẹ̀ ju èmi kíní burúkú ìmọ̀tọ́ bẹ̀ ṣẹjọ́ kẹ̀ wo ìwọ ìwọ wo ọgbàdàn mi o ẹ wo tẹ bá padà rí ọmọbìnrin bóyá kọjá sàká ni ẹ̀yìn police station yìí ẹ sì mọ̀ wọ́n <laughs> fẹ́ já okùn ẹbí méjì tí mo bíre o ìyá wọn ti kú o wọn wà mú àbúrò ẹ o gbé ìníwá police station ṣe èyàn máa rí station dé kọsàn rẹ àmọ́ mo fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ṣé rí ẹ̀yìn ọmú ẹ̀tọ́ wà lápá ọ̀dọ̀ mi àyìn ẹ̀rọ yìí mi gángan bí eyín jẹ̀bù tí n bá ṣàbò gbà báyìí ńgbà tẹ́ bẹ̀rẹ̀ rí eléyìí ọ wà lẹ̀ ah. pẹlẹbẹ ni ẹyọ kan ní òkú tí ó máa lò bẹ́ẹ̀ ni mo sọ fún yín. bàbá hmm. ó wà nínú òfin ilẹ̀ yìí ìpè tí ẹ bá gbọ́ fíkífíkí níbi kọ̀ọ̀kan pé ẹnì kankan ṣe ohun tí ò bá òfin mu hmm. tí ẹ bá pa ẹni mọ́ hmm. tí ẹ ò bá sọ̀rọ̀ you are also an accomplice nǹkan tó ṣe ó wà láìsí nínú ọ̀dọ̀ ọ̀dọ̀ tí ló kọ́ kò sí wàhálà ẹ̀yẹ́ fún kun ẹbí lẹ̀ fáwa ẹ fún àbí wọ́n ń di ọ̀nà ẹ bá mi bàbí kẹ ẹ ká parí ẹ ń bí báyìí. Abike hmm. you can go to the counter. bàbá ẹ máa sign bí egbò wọn ọ̀fẹ́ ni o. ẹ̀yà mi máa délé ká tó bá a rí. kí ló jẹ fún kí ló jẹ kí ló jẹ fún kí ló fẹ́ jẹ fún. ṣé ọkọ mi ṣẹ́rí ti ṣẹ́rí ṣẹ́rí ṣe bá yà yín ṣe bẹ́ẹ̀ yọkọ lọ́mọ báyìí ẹ mú ẹ̀yọkọ mi èmi máa mú kí. ó ṣe nu ọ́fíìsì mi wá ẹ̀ló ẹ̀ló ẹ̀kí mi. mo sọ ma ṣe ìgbà wọ́n ṣe yìí. bàtà ìṣọ́ ìṣọ́ bá ti ìṣọ́ bẹ̀. gbọ́mọ lọ́wọ́ èkùrọ́ ohun gbogbo kan lọ̀rọ̀ yíyanjú ara tí ò bá balẹ̀ olórí àrùn ni ẹni tó bá ní sùúrù láyé ohun gbogbo lélẹ́jù wá fi fún Àbíkẹ́ òye Àbíkẹ́ òye.